أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وجعلني وزيرا من أهلي هارون أخي اشد به أزري واشده في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت رسولك يا موسى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتم الحج والعمرة لله وإن أحصرتم وما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ أجله حلمه فمن كان منكم مريضا أو به أذى من رأسه وذرية من صيام أو صدقة أو نسك فإذا عملتم فمن تمتع بالعمرة إلى الحج فقد استيسر من الهدى فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن اهله هذه المسجد الحرام واتقوا الله واعلموا ان الله شديد العقاب أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واغلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشهد به أزري واشرب به أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قَالَ رجل إذا سهلك يا موسى بِاللَّهِ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله فإن أحسنتم فما استيسر من الهدي ولا تهلكوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به ألم برأسه ففدية من صيام أو صدقة أو نصب فإذا أمنتم فما تمتع بعمرة إلى العجل فمن استيسر من العهد فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسيأتي إلى رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله في المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله Adá ọgbẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo. bákan náà la tọrọ ìkẹ́ àtìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àtìgẹ̀ ma kó máa bá ànábì àwọn aráalé ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa tí a ń tẹ̀lé lánàá wọn títí dijọ́ gbélé alkiyama Mr. Badmus sórí àyà one ninety six òun là ń ṣàlàyé lọ ara àwọn àyà tó sọ nípa ájì àti rúmúrọ àti jẹ́ kó yé pé ájì òun lórígun kan nínú orígun márùn Islam ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ wọ́n lóun lórígun tó kàn òun ni last pillar of Islam orígun yìí wá rè ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n kẹ̀ máa ń ná millions lé lórí ṣùgbọ́n wọn lẹ́kọ̀ọ́ ẹ̀ àwọn tó tó kó wọn lọ ṣe ájì ọ̀rọ̀ dàrú àwọn náà lọ́wọ́ àwọn èèyàn wà á ṣe ájì àti múra bálabàla àwọn tá a bá wá jọ̀mọ́ lè kéwú táǹkà tíra èyàn ọmọ wa rò pé ah, ṣé ń tá a kà nù tíra lọ́rọ́ gidi àbí ń táwọn èèyàn ń ṣe ó máa ń fẹ́ dàrú wọ́n lọ àbí ájìtara nàìjíríà àbọ̀ yàtọ̀ sáwọn kọ́ńtì tó kù ni èèyàn tó máa rò ń gbà mí nǹkan pé sáwọn èèyàn wá sì mọ pàtàkì ájì báyìí ìtànàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó ṣàlàyé pé ẹni tó bá ṣe ájì kò sọ̀rọ̀ bú kò wà bú rọ́jà kàyàwó mi wà ládá tí ù mọ́wù ìgbà tí ó bá padà délùú wọn bí ìjọ tí bàbá àtìyá rẹ̀ bí tí ò lẹ́sẹ̀ kankan lọ́rùn orúkọ rẹ máa jẹ́ níwájú ọlọ́run irúṣẹ́ dáadáa yìí tá a fi wá ara jìn, ó ní di ìfarabalẹ̀ ẹni tí è lọ lọ́dún yìí ó lè lọ lọ́dún tí ń bọ̀ ẹni tí ò tí ń bọ̀ yọ kan tó bá wà lọ ibi tá a dé lánàá ibẹ̀ la dé ṣùgbọ́n ká sáré sópọ̀ ọlọ́run ní wà á ti múlá hajjá wà lọ́rùn mọ́rọ́tà lè là ẹ̀kọ́ sásì torí ká lè sọ táìmù ọlọ́run ní ẹgbẹ́ ájì ní ẹ̀ṣẹ́ kó pé àti wúmúra ẹgbẹ́ dáadáa gbogbo iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe ń bẹ̀ ẹ ṣe ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ sọ ẹ sọ ibi tó yẹ kẹ́ ẹ ti rìn ẹ rìn ibi tó yẹ kẹ́ ẹ sùn sí ẹ sùn bẹ́ẹ̀ ibi tó yẹ kẹ́ ẹ ti tàwáàfù ẹ má ṣe nǹkan mi bẹ́ẹ̀ ibi tó yẹ kẹ́ ẹ ti ṣe náfìlà ẹ ṣe náfìlà bẹ́ẹ̀ ẹ pèsè ájì yín àti òmùra tẹ́ ẹ bá wá fẹ́ ṣe ẹ má ṣe nítorí táìtù ẹ má ṣe nítorí kárọ̀ yín ẹ ṣe nítorí tọ́lọ́ọ̀lélá fàyínú sírí tó àìbá àwámọ̀ tí wọ́n bá sénà mọ́ yín wọ́n jẹ́ ráyè ṣe ágbé aláṣẹ pé àwọn ọ̀tá ọlọ́run bí wọ́n ṣe ṣe nìyẹn fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àtàwọn sàábé tó ọba kata Islam ó wà nínú àwọn nǹkan tí ọfà kánàbí gan ó ṣe sólẹ́kùlùkù dáébíyà èèyàn lọ lùlù bàbá rẹ̀ ànàbí ọmọ mọ́kà ní òwe wọ́n lè kó mọ́kà lọ́sọ̀dọ̀ ara màdínà ọlọ́run wá gba màdínà fún ànàbí sallallahu alaihi wasallam ọwọ́ àdàbí ẹ̀ pé màdínà ipò téèyàn bá dé màdínà lórí ìlú ànàbí ni màdínà màdínà tó rọ̀ṣọ̀dọ̀ sórí kò sí kankan tí jẹ́ màdínà gan tẹ́lẹ̀ yẹ́sírì yẹ́sírì òun ló kọ bí táǹpé mọ́dínà lónìí níjọ́ tànà bí ò tí ì débẹ̀ wọ́n èpè mọ́dínà yẹ́sírì yá ò fà rọ̀ọ̀bà yẹ́sírì. ṣùgbọ́n gbàtànà bí àsọ̀rọ̀ àwọn adé mọ́dínà wọ́n sọ di mọ́dínà tó rọ̀ṣù mọ́dínà tó rọ̀ṣù ìtumọ̀ mọ́dínà ni pé táwọn sítì ìlú ìlú ànábì ó dàbí tá a gbọ́ ń pa ìtàn Ògbómọ̀ṣọ́ wọ́n ní ògbò orí ẹlẹ́mọ̀ṣọ́ ni àwọn tí sọ̀tàn Yorùbá nù àwọn náà ní pọ́blẹ́mù eléyìí eléyìí ò lè kàkà kọ́ lọ yí máa ń ti àwọn wọ́n ògbò orí ẹlẹ́mọ̀ṣọ́ ògbò orí ẹlẹ́mọ̀ṣọ́ ọba sọ ní Ògbómọ̀ṣọ́ wọ́n náà abúlé tiẹ̀ Madinatu Rasul ní nípìnlẹ̀ pé ìlú ànábì wọ́n kẹ̀yọ Rasul wà ní Madina Madina Madina bí yẹ́ síríbù bó ṣe padà di Mádínà nù ìlú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìlú tán ti wá bí ànábì àwọn kèfèrí ibẹ̀ wọ́n gbogbo tànábì pọ̀ kó tó dùbọ́lọ̀ padà ṣe fatu Mẹ́kà bánàbí ṣe tún gba Mẹ́kà náà ọ̀tá yẹn ò stọ̀ ọlọ́run wá múdàjọ́ wá pé tán bá ṣe nàmọ́ yín wọ́n dá yín dúró wọ́n pìrìfẹ́ǹtì yín wọn ò jẹ́ ríṣẹ́ ájì ṣe pé pàmọ́ sáìsàrọ̀ mi náà làhàdí ẹran sacrificial ram ariwo ń pọ̀ nínú ọ̀rù yẹn teachers take control kí ni tó ṣẹlẹ̀ bàmí bàbá mọ́ yẹn. anábìwá Muhammad sallallahu alaihi wasallam òun àti àwọn sọ̀hábà òun àtàwọn pàdé òun àtàwọn sọ̀hábà àwọn kèfèrí wọn àfẹ́fẹ́ rí tọ́lọ́run ọba ṣe ara tọ́lọ́run ọba yẹn òun ni á jù ara òun ni á jù yẹn wọn ò á wọn àdẹ̀fẹ́ kan ṣe múra aláṣẹgbé wọn gbogbo wọn tì wọn bí wọ́n ṣe wá ń gbé ogún tì wọ́n yẹn ọlọ́run wá mú dàbí ẹwà pé kálọ́ bá ṣẹlẹ̀ wọ́n ṣe lé máa yín wọ́n ṣe nà máa yín wọn àti ẹ̀wà jẹ́kẹ́ rí tọlọ́run ọba ọba àlejò ọlá wọn àjẹ́kẹ́ rí ṣe èyí tó bá rọrùn nínú ẹran àdáyá nínú ẹran tá a máa pa ń jọ léyàwó òun náà ni ẹ gbìyànjú ẹ̀ wò ẹ má torí pé wọn jẹ́ ẹ ṣe iṣẹ́ àṣepé nígbà yìí ti lánìyàn ẹgbẹ́ ẹ fẹ́ lọ ṣe ájì ọlọ́run ó gbà lọ́wọ́ yín àwọn ni wọ́n ó jìyà pé wọ́n ṣe lè mọ̀ yín ọ̀rọ̀ wa tí ìtàn ọlọ́run wá ń ṣàlàyé lọ wà látàlì kú rùrù ṣàkún làádìyù màhílà ara tó máa ń ṣẹlẹ̀ nínú iṣẹ́ ájì nígbà tá a bá ti wọṣọ ìhìrám aṣọ tá a máa ń fi ṣe ájì anítàwọ ọkùnrin ó gbọ́dọ̀ jẹ́ funfun ṣùgbọ́n àwọn obìnrin dandan kọ́ ni kí tiwọn jẹ́ funfun ó lè jẹ́ black ó lè jẹ́ any colour. sọ wá rí tá a bá ti lè wọṣọ ìhìrán a gbọdọ mú nǹkan kan kúrò lára wa èékánná ò gbọ́dọ̀ tàǹpà rẹ̀ irun abíyá ò gbọ́dọ̀ tàǹpà rẹ̀ orí ò gbọ́dọ̀ tàǹpà àti gbogbo orun míì téèyàn máa tàǹpà nínú àwọn ọrùn tí ń bẹ lára. èèyàn gbọ́dọ̀ ta apá rẹ̀ rárá ìgbà wo lè yóò tó wá fáwọn orí àbẹ́ èèyàn ti ẹ̀fẹ̀ gé kanna nígbà tá a bá parí iṣẹ́ ájì kí la fi ń parí iṣẹ́ ájì tó jọ̀ràn jù alahajju arọ̀fà anabi muhammad sallallahu alaihi wasallam wọ́n ní ti ń jẹ́ ájì gangan àràfà ni. àbá àmọ́bìnrin orí táwọn lálàájì bá wá gàràfà lọ́ndì 9 ọ̀ndì 9 ìbòlẹ̀ hijja ọdọọdún oòrùn ọ̀wà wọ̀ bá wọn wọ́n wà sun Muzdalifa wọ́n kì í Maghrib Isha àti àsọ̀bà èyí ń sọ̀látù subuhi wọ́n á kì ní Muzdalifa tóòrùn bá wá yọ bá wọn ní Muzdalifa wọ́n wà sẹ́sẹ̀ dìde wọ́n máa lọ jámúra jámúra gbogbo a máa fẹsẹ̀ rìn ni àwọn míì tó bá jẹ́ pé báyá wọ́n ti darúgbó wọ́n lè bá wọn lo wheelbarrow wọ́n lè lo bóyá mọ́tò ṣùgbọ́n tọ́lọ́ bá ní ọlá láàfíà gbogbo àwọn kíníyàn ò jẹ̀nà síra wọn èèyàn ò rìn sẹ́ni nígbà tá a bá ju jámúra alákọ̀ọ́kọ́ òkò àkọ́kọ́ yẹn á padà síbi abẹ́ tẹ́ǹtì wa nímọ̀nà sórí tá a bá ti wá padà tá a ti jùkọ̀ àkọ́kọ́ a ti lè ṣe kílé o a ti lè fari ìyẹn níjọ́ léyà ó rí pé tó bá fẹ́ pẹran léyà náà <clears throat> àwọn àáfàá wa máa ń kà mẹ́kọ̀ọ́ bíi pé kóun náà dárun rẹ̀ sí láti fi kọ́sẹ̀ súnà yẹn sallallahu alaihi wasallam ṣùgbọ́n tó o bá fẹ́ pẹran léyà náà tó bá ti ní bá a ti dé ní ìdì ìwọ náà ti lè gé orí rẹ̀ ṣùgbọ́n wàhálà láàyè Eh, nígbà tó rùn bá ti yọ láàtò kúrò ní mọ́sẹ̀lìfà ìjọ́ lẹ́yìn ń ṣe léyà àwọ̀ lọ jámúra agún jámúra báyìí àwọn tí wọ́n máa ń ṣètò ẹran ẹran ó ti débi tó yẹ kó dé àwa máa fari wa ọlọ́run ti wá jẹ́ ó yé pé ẹ gbọ́dọ̀ fari yín o àtàyẹ búlúgọ̀ láhádìyù màhíláwù tí ó fi dá yín lójú pé ẹran àdáyá ẹran tá a fi ń sin lọ́hùn abánàbínú yóò dé ta ti fẹ́ pa ṣùgbọ́n nǹkan míì tó wá ń bẹ tọ́lọ̀ wá ń wá ibẹ̀ yẹn la wá ń ṣàlàyé lọ fàmọ́ńkánà mi ń kún màrí bọ́ jọ ẹjá gbọ́ àníta dé ìdáadáa ó wá lè ṣẹlẹ̀ káàárẹ̀ ò séèyàn ó máa ń ṣẹlẹ̀ dáadáa téèyàn bá ń ṣe hajj pàápàá ó máa ń ṣe àwọn obìnrin púpọ̀ jù obìnrin míì ti sanwó ájì ọba ṣẹ̀ṣẹ̀ lóyún ìwọ tó ọba dẹ̀ strong wàláì iṣẹ́ ájì àárín ìjọ pé sọ lánàá pé gbogbo tá a bí ṣe ájì kò ju jọ márùn lọ ájì bẹ̀rẹ̀ ní bulihija eight kí mo pè bulihija eight on the eight Zulhijja lè ṣe ájì lẹ́nu ọdẹ parí sí Zulhijja thirteen gbogbo tàbí ṣáájú òru ìjọ márùn síjọ mẹ́fà lọ láàrin ìjọ ájì ọlọ́mọdé ọ̀rẹ́ wa o ọlọ́run jẹ́ ọ̀rẹ́ àwọn àgbàtà lọ ṣe ájì torí dòun yẹn gan pọ̀ ṣùgbọ́n dòun ọ̀kan ó lè rẹ̀ èèyàn àárẹ̀ lè ṣe èèyàn nǹkan míì lè ṣe èèyàn wọ́n lè tẹ èèyàn mọ́lẹ̀ torí population pọ̀ wọ́n tẹ ọ̀rẹ́ wa kan mọ́lẹ̀ ọlọ́run lọ sàánú ẹ̀ tó ní kátètè rescue rẹ̀ èèyàn lè gba bẹ̀bọ̀ sọ́dọ̀ ọlọ́run gan tí ọba sọ́ra òyì lè kọ́ ẹlòmíì torí cloud òyì ó lè kọ́ ẹlòmíì wàhálà stress ó lè bá ẹlòmíì mo rò pé ó yà òyì tó bá wá ṣẹlẹ̀ pé àwọn kan ó rẹ̀ wọ́n jọ̀ọ́ farabalẹ̀ dáadáa bó ṣe wá rẹ̀ wọ́n yìí bóyá wọ́n nídìí kan fa orí wọn ó nídìí kan fa orí wọn kọ̀dẹ̀ tí ìtò àsìkò tó ká parí jọ̀ọ́ farabalẹ̀ dáadáa tó ráyà bá ń tú yìí àáfà àwa Ibn Kathir wọ́n mú àdíìsì tàbí atam lórí kílọ̀fà tí wọ́n ṣe sọ ááyà ìkàlẹ̀ kan Afọ àwa káàbù ọmọ ìjírọ̀ káàbù bónú ìjírọ̀ sàábẹ̀ kan ní jẹ́bẹ̀ òun ní ọmọ káàbù ọmọ so orí káàbù ọmọ ujírọ̀ yìí òun ló jẹ́ àmà ìtò ṣẹlẹ̀ wọ́n ní kúnnà àfáwà káàbù ọmọ ujírọ̀ wọ́n níjọ́ kan kúnnà máa rasulillahi sallallahu alaihi wasallam bílẹ̀ hudaybiyati wà náhánù màhàlùmọ́ wọ́n láwọn wà pẹ̀lú ànábì ìjọ kan wà nánà mọ̀hùrìmọ́ọ̀nù mọ̀hùrìmọ̀ ni gbogbo wọn mọ̀hùrìmọ́ọ̀nù àwọn jẹ́ ni tó wà ní state of ihram àwọn ti wà ní pé àwọn ti wọṣọ úrùmí aṣọ tá a máa wọ̀ tí ó ṣòpa àti bẹ̀rẹ̀ iṣẹ́ ájì mọ́sínà sọ̀ǹgbọ́ dáadáa àwọn tí wọ́n sọ ìráàmù aṣọ ṣẹ́ ájì yẹn wàkọ́dí àsọ̀rọ̀ ulimu shirikun àwọn ẹlẹ́bọ tó orí tó bá ń àwọn ọ̀tá Islam ọ̀tá Islam tó pọ̀ jù mẹ́ta ni wọ́n ọlọ́ndẹ̀sọ mẹ́tẹ̀ẹ̀ta mọ̀ṣirikun àwọn ẹlẹ́bọ gbogbo àwọn olókè Ìbàdàn ọlọ́sùn Òṣogbo ọ̀tá ọmọdé fáwọn mùsùlùmí Jews àwọn Jews ọ̀tá náà jẹ́ fa Christians ọ̀tá ni àwọn mẹ́ta ọ̀dájú atọ́wáláwọn ọ̀tá mi ìtàn lé mẹ́wàá ara wọn ni mọ̀nàfíìkì ara wa tá a jọ ń kírun tínú rẹ̀ dùn tí Islam bá ń lo òkè kí ni tí ó wàá ṣẹlẹ̀ àwọn ẹlẹ́bọ̀ wọn bá ṣẹlẹ̀ mànàbí wọn jáná bí òfurì láti lọ ṣe ájì ó ní kí ni tí ó wàá ṣẹlẹ̀ gan-an òun ti wá rí wípé à èmi ló ṣẹlẹ̀ yìí ànábì ọlọ́run ni wọ́n ṣe lé mọ́ yìí wọn àjẹ́ kánàbí ò ráyè bóde afọ wa káàbọ̀ ọmọ àwùjọ́rọ̀ yìí wọ́n nínú tó ṣẹlẹ̀ gan wáre ibẹ̀ là ń lọ wọ́n láwọn ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ ànábì wa kọjá ànábì ṣe kéde ọkọjá ìtò sì ṣẹlẹ̀ sí káàbù ọmọ ojúrọ̀ òun ni wípé ààrẹ ti kì í ààrẹ tó kì í ó ti yọ lójú ẹ̀ irun ẹ̀gán ti fẹ́ máa jábọ́ anabi ìbẹ̀rẹ̀ ọlọ́ba ni kí anabi sallallahu alaihi wasallam ó wá ń sọ ńjọ́ náà lọ́hùn pé àyẹ̀rẹ̀ káàbù àyùvíkà àwọ̀ àmọ̀ràsì ìrẹ́káàgù tí ń sin ọ lórí yìí tó mú ọ lórí tó ń kò nira bọ̀ ọ ni jẹ́ ká fi wé pé kòkòrò iná orí àbáwọn nǹkan tí ṣe èèyàn lórí téèyàn ọmọ orí kùrùkùrùkùrùkùrù tẹ́tì mọ̀ pé wàhálà débẹ̀ ni anábì wa rí pẹ́sẹ́ kíní yìí ni à kọ̀dẹ̀ tí ìtò kan fa orí fa amarahu an yahliqa anabi sallallahu alaihi wasallam pa àfa àwa káàbù ọmọ ojúrọ̀ ó wá pa wọ́n láṣẹ pé fa orí yẹn kọ̀dẹ̀ tí tó yẹ kan ẹni tó bá fárí inú alálàájì kètò ìjọ ńlá tó lè fárí òun ti wá fárí bọ́yájú àràfà bọ́yájọ́ kẹjọ bá a dé mìíràn ó ti fárí tiẹ̀ àbí ọ fárí ní mùsẹ̀lífà àìtí ìdúdámúrọ̀ ká padà síbi àti bọ̀ sàbẹ̀ ìwà fárí ṣáájú àsìkò tó yẹ ká fárí ẹ̀ẹ́dẹ̀ ti rí pé ìbànújẹ́ ti mú òun gan fún rẹ̀ ọlọ́run bá sọ ááyà kalẹ̀ fàmán kánà mi ń kún màrí bọ́ ẹni ara ọba ya yín ẹni ara ọba ṣe kíni ẹni ara tí ọba ya ti ìnira ń bẹ fún ó ń ṣàìsàn lórí àwọn tí ma ìbọn ọlọ́mọdé èèyàn lásídẹ̀ǹtì fa fáwọn orí èèyàn ń ṣe ájì lọ lọ́ba forí gbá nǹkan àáfà lórí ẹ̀bẹ́ pẹ́ lẹ́jẹ̀ bá ń tọ́ à wọ́n ní wọ́n ṣe sọ́jírì fún ni o tí wọ́n bá ṣe ṣe sọ́jírì fún wọ́n fà á ibi ẹ̀gbẹ́ kan nù orí ẹ̀ wọ́n fà á náà ni àìsàn tó lọ lọ́yẹ̀ mọ́ fà á kò tí ì tó fà á ọ̀rẹ́ wa mọ́ para rẹ̀ síjọba lọ́rùn yẹ wọ́n fà á ṣùgbọ́n ọ̀sán tara o ẹ ń bá fa orí ṣáájú ìjọ́tọ́ lọ́hùn ní afa yọ ọ̀sán tara o. yóò san fáìlì fáìlì wo ni yóò asan san mẹ́ta ni yóò wá wo èwo lọ́rọ̀ lọ́rùn nínú mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run ní fàmọ́ńkánà mi ń kún màrí rọ́nà áwùbí yìí àdámẹ́ra sí i fáfìlì àtòmù sí i àmìnà àwùsọ̀dákọ̀ áwòmùsù ọlọ́run ní tọ́ba bá wá rí bẹ́ẹ̀ ìwọ tí nǹkan bá ń ṣe ọ àárẹ̀ mú ọ ara rẹ̀ ọ̀yà ó nídìí kọ́ ọ ṣáájú gbàtà lọ gbọ́dọ̀ fárí a ó bí yí adán mìíràsì àbí ìnira kan àárẹ̀ kan àìsàn kan ó mú ọ̀nà rí àìsàn yẹn wá fa kí wọ́n bọ́ ọfá orí rẹ̀ ṣáájú gbàtà wí ọlọ́ọ̀ni ọ̀dà kò wàhálà. kí ni tó ṣe fàfíìdì yàtọ̀ take note of this fìdíyà àwọn nǹkan kan bẹ nínú Islam ọlọ́run ọba fi fìdíyà ó fi fìdíyà sí sórí tí jẹ́ fìdíyà ni pé ìtaràn irú ẹ̀ ọkùnrin kan tó ti níyàwó lé àtìyàwó ẹ̀ wọ́n bá súnmọ́ra wọn lọ́sàáwọ̀ wọ́n dáhùn ọ̀daràn ní wọ́n sàn fi di ya ọkùnrin kan ọba ń fi ìyàwó ẹ̀ ó fi ń wé ìyá rẹ̀ pé òkú ó ṣe dàbí màmá mi èyàn wọ́n fi ìyàwó èyàn wé màmá èyàn torobìnrin yẹn ó di ara nínú òun náà ní tara nínú lè mú ara ẹ̀ ṣáájú ìgbàgbọ́ yẹ kọ́ fárí ìkan nínú àwọn ìtanràn mẹ́ta òun lọ́lọ́run ọba ń ló sọ fún ọlọ́ni alákọ̀ọ́kọ́ níbẹ̀ fàfídíyà tó ń mí ó sì yá mi ẹ sàtàràn pẹ̀lú kẹ́ẹ̀gbà àwẹ̀ àwẹ̀ mélòó ni àwẹ̀ mẹ́ta àwẹ̀ mélòó àwẹ̀ mélòó la pè àwẹ̀ mélòó àwẹ̀ mẹ́ta ńgbà bá tọ́ka síwájú ó rí ìdájọ́ yẹn wájú díẹ̀ sí ọlọ́ni fàfídíyà tó ń mí ń sì yá mi tó ọba ti fárun kìí ṣe pọ̀ màmá fa o ara rẹ̀ ọ̀yà jẹjẹrẹ mú ọ lórí òforí gbálẹ̀ onídìí kábọ̀ fárun ká tó fóògùn sí àbáwọn nǹkan mí ìṣẹ̀lẹ̀ sí ọ wá fárun ṣáájú ìgbà tó yẹ kó fa orí ọlọ́run lọ́wọ́ sàn tàràn ìtàràn ọ̀nà ń pè ní fídíà obìnrin tóun náà bá ráwẹ̀ rọ̀mọ̀bọ́ ọ̀nà gbà dé e fún ọ lápẹẹrẹ ẹ̀yin tẹ́ ẹ jóbe lọ́sẹ̀ mọ̀dà bíi ìdìmọ́ a ti ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nínú lẹ́kítọ̀ tá a ṣe lórí muslim women àti ọ̀rọ̀ rọ̀mọ̀bọ́ọ̀nù obìnrin kan ní last year ó lóyún sínú wàhálà èkè sọ̀lẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ gbààwẹ̀ pẹ̀lú polóyún wàhálà ni máa ṣe ọdún yìí ó tó ti bímọ ọ ń tọmọ lọ́wọ́ last yìí kò rí rọmọdọ́ọ̀nà yẹn gbà ìgbà tí ojú rẹ ọkẹ máa pò yìí ni sánmọ̀ ọkẹ máa pò yìí yọba fẹ́ dákú síjọba lọ́rùn mọ́wùlẹ̀ parẹ́ síjọba lọ́rùn kọ̀ wá rí gbà inú oyún lọ́wà táàwẹ̀ ọdún mi fi kú bí oṣù méjì àbóṣù mẹ́ta ìgbàtí rọmọdọ́ náà mi dé ọmọ tí ń tọ́jú ni tí rẹ̀ bá ti lóhun ọgbà ẹ̀ tí mẹ́wàá gbogbo oúnjẹ tí ìyá ń sáàrì ọmọ ti ojú yóò ti máa pọ̀ yìí mọ́wulẹ̀ parẹ́ ààwẹ̀ láṣẹ àtọ́jẹun kò nídìí kó tó gbà mọ́ fídíà ní ọ̀sán torí pé kìí ṣe kóbìnrin dáná kìí ṣe pé ah, ọ̀dà àwẹ̀ sixty ti máa sọ báyìí so tó máa tó máa ń ṣẹlẹ̀ gan pàápàá ibi tó bá ẹsẹ̀ wọlé ọkọ wàlẹ́ ọdún tí ń bọ̀ ó tó lè ti lóyún ọmọ mi ọdún tó tó tẹ̀lé ó tó ń tọ́ ọmọ lọ́wọ́ ọdún tó tẹ̀lé ó ti lóyún mi ọdún tó tẹ̀lé wọn bọ́ ọmọ lọ́wọ́ orí àyàmísẹ́ sáìsà ń já pé wọ́n lọ bóyá bọ́lọ̀ sí kádà rẹ̀ lọ́wọ́ ọdún mẹ́jọ àkọ́kọ́ ọmọ mẹ́rin ọdún mẹ́jọ àkọ́kọ́ ọmọ mélòó ìwọ tó ń fẹ́ yí ọ̀pọ̀lọpọ̀ lọ bí mọ́mì rẹ tí ó bá ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ọdún méjì méjì láti máa ṣe kíni láti máa jura wa lọ nílẹ̀ Yorùbá ìwọ tó ń fẹ́ gan ìwọ lọ bèrè tó ọba délé wà búrò rẹ ọmọdún méjì jù lọ ọmọdún méjì jù yìí lọ ní fámìlì tiwa náà bó ṣe ṣẹlẹ̀ nìyẹn àwa mẹ́rin àkọ́kọ́ ọdún bíi méjì la ti lọ ọmọ bá lóyún lọ́dún yìí ọdún tí ń bọ̀ yọ ọmọ lọ́wọ́ ọdún mi ti lọ ó tún ti lóyún ó lóyún ó sì gbààwẹ̀ Ramadan gbé táàtì lọ́dún náà ó gba táàtì Ramadan a week after Ramadan ọba bíi méjì ó rọ obìnrin ní ìlọrin ṣùgbọ́n rúwọ tí ọ̀rọ̀ lọ́rùn lè ṣe kí lọ́sàn ogun fi díyà ó fún olòṣì ló ń jẹ àbáwọn ìdájọ́ mi táwọn àfa àṣọ ṣùgbọ́n bí ọ̀rọ̀ ájì láwàyí kí ni fídíyà ti ájì faman kana minkum maridun aw bi adam min rasi fafidiyatun min siyami ọlọ́run ní ya ọmọ tó ṣe nǹkan alákọ̀ọ́kọ́ tó lè ṣe òun ni kó gbà kí wá lẹ́lẹ́ẹ̀kejì àwòsọ́dákọ̀ tàbí kó o ṣe sábà tàbí kò ṣe kí ni kò ṣe ìtọrẹ àánú sọ wá rí ìtọrẹ àánú yẹn la ilaha illallah ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ ọpẹ kàwé sọ̀rọ̀ mi yà bí òye nínú kó fún èèyàn sixty èèyàn mélòó èèyàn ogún lọ́nà mẹ́ta kó fún wọn ní oúnjẹ àbáwọn àlàyé mi tí máa ṣe sámọ bá mi lọ àwọn nusuk tàbí kọ́ ọpa ẹran kọ́ ọpa ẹran kan ewúrẹ́ kan àbàgbò ewúrẹ́ ó lè dákọ ó lè dábò àgbò àbàgùtàn kọ́ ọpa ẹran kan kó o fi ṣe ìtàn. àfọ àwọn káàbù ọmọ ujúrọ tá a níṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí i. wọ́n tún wá gbà wá nínú àdíìsì míì wọ́n nígbà tí ọlọ́run wá sọ àyà ìkàlẹ̀ wọ́n ní fàdàbáhátù ṣáátá fàdàbáhátù ṣáátá wọ́n láwọn pa odidi ewúrẹ́ kan nínú ìdájọ́ mẹ́ta tọ́lọ̀ mú wa èwo làwọn mú ń bẹ̀ ewúrẹ́ ànúfùkù ni wọ́n mú <clears throat> jama kìnnà mú o ànúsùkù ànúsùkù òun làwọn mú nínú àdíìsì míì àáfàá wa abdullahi ibn abbas ọlọ́run kó bá ní yọ́nú sí wọn wọ́n ní kọ́lá rasulullah sallallahu alaihi wasallam wọ́n ló jì sí ọlọ́run tí ga àtọ̀lá ń bẹ kó sọ báyìí pé ànúsùkù ṣáàtún wá síyámù fàlásàtù àyámi wọ́tọ̀áàmù fọ́rùkù bẹ́yìn sí wọ́n ní sórí ọlọ́run tó ní pé ẹni tó bá dáràn tó fáwọn orí ẹ̀ ṣáájú ìgbà tó yẹ kó fáwọn ìkan nínú ìdájọ́ mẹ́ta nínú àdíìsì eléyìí wọ́n nítumọ̀ lóṣùkù ní kó pa ẹran kan ìtumọ̀ ààwẹ̀ ààwẹ̀ ẹjọ́ mẹ́ta ìtumọ̀ kó ṣètọrẹ àánú kó fáwọn olòṣì lóúnjẹ wọn lóúnjẹ téèyàn lè pín láàrin èèyàn mẹ́fà jọ́n torí ọlọ́run fara rẹ balẹ̀ o sọ ti yé ìta lè fún èèyàn mẹ́fà bàbá wa sheikh al-allama muhammad bin sọ́lẹ̀ al-Uthaymin ìgbà táwọn náà wá ń ṣe tẹ̀síìrì áyà yìí wọ́n ní kákọ́ lọ gbọ́ yé wọ́n ní wúnà lítà yìí wọ́n ní tọ́lọ̀ ń ṣe ń bì wípé ó fún wa ní yìí ó fún wa ní choice ọlọ́run láà lè ṣẹ̀ṣà sórí tọ́lọ̀ bá gbé dàjọ́ kan pé ọ̀yà ẹran lẹ gbọ́dọ̀ pa ẹ ń bá jólóòsì tó jẹ́ pé wọ́n ràn lọ ájì kódà gan kò rí nǹkan fílẹ̀ lé fún ìyàwó àtọmọ tó délé gan àwọn ìyàwó àtọmọ ó ti jẹ gbèsè ilẹ̀ yìí salary rẹ̀ ọ̀ka for example business rẹ̀ ọ̀ka for example kódà gan wọ́n ti ẹ̀ ti dá dúró bí iṣẹ́ ọwá ní tó máa ní òtí owó so olólòsì ni ọ̀hún lè lè gba gba wọn bá fún wa ní tahyir ó láalé méjìlá abálágbára ń bẹ̀ wọ́n lálákọ̀ọ́kọ́ ń bàbá sọ́lé àlùfèémì wọ́n láwẹ̀ yẹn sàlásàtù àjámí nínú tẹ̀síìrì wọn wọ́n láwẹ̀ ẹjọ́ mẹ́ta ni ẹlẹ́kejì wà á nà sọ́dá kọ́tà ètò àmù sí tàtì màsàkì lìkúlì mìsìkì ní sùsọ́rin jọ̀ọ́ farabalẹ̀ gbọ́n tí bàbá wa sọ̀rọ̀ wọ́n ní ọlọ́ọ̀ní tàbí kẹ́ ẹ ṣe ìtọrẹ àánú wọ́n ní èèyàn mẹ́fà ni o èèyàn mélòó la pè é bàbá nàbílù èèyàn mélòó mẹ́fà wọ́n ní tẹ́wàá fẹ́ ní kọ̀ọ̀kan wọn ìdajì sọ́ọ̀í sórí sọ́ọ̀í lónìí tí mo bọ́ sọ̀rọ̀ yìí tá a bá fẹ́ yọ ọmọ jákà eléyìí tá a máa yọ nínú ààwẹ̀ múdù mẹ́rin ní jẹ́ sọ́ọ̀í sọ́ọ̀wárí múdù mẹ́rin yẹn pẹ̀lú bá a ṣe wọn bí àrá agolo méjì lánàá bí agolo mélòó bí agolo méjìlá òun ni ti ń jẹ́ sọ́rí sọ wá rí sọ́rí tá a lọ́jà agolo méjìlá yẹn àwọn nídajì rẹ̀ ìdajì yẹn ọmọ lọ bí agolo márùn sí mẹ́fà wọ́n ní tó ọ̀fẹ́ nìkan tí ó yọ mo rò bóyá àbí òye ṣùgbọ́n tó bá já sí pé o ti sè é o fèròjà sí ọfata sí i ó fepo sí i ó rí wípé sọ́ọ́rí tá a ló lè jágolo márùn-ún àbágolo mẹ́fà yẹn pẹ̀lú àwọn owó míì tá a tó ti ná sí i ó lè má padà tó bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n táwọn àfáà wa ṣe ń ṣàlàyé kó lè já sí wípé a rí ládàgbà níwájú ọlọ́run ìdajì sọ́ọ̀rì ni wọ́n ní wà á ọlọ́run ní tàbí bẹ́ẹ̀ kọ́ kẹ́ pa ẹran wọ́n ní fàwúwà dábùrù ṣáàtì fàwúwà dábùrù ṣáàtì máa gbọ́ dáadáa o wọ́n lóhun ní ká pa ẹran ó lè jẹ́wúrẹ́ ó lè jágbò eléyìí ni àlàyé tó wà fẹ́ni tó bá fárí ṣáájú tó bá fá orí ẹ̀ ṣáájú ìgbà bá ní kí ọlá tó ní ká fá orí wa bàbá wa ní wàhálì ilé jùmọ́là kọ́dí rùdífà mi ní a máa yẹ dúró àlàsíyà wàtẹ̀kùdìr fàmọ́nkánà mi kún màrídọ́n àwòbíyí àdámi ráàsì fàhálà kọ̀rọ̀ àṣàwò fàálẹ́ ìfìdíyàtù ọlọ́mà lẹ́sẹ̀ àfáwà lẹ́sẹ̀ rí bàbá sọ́lù tèmi ti wà ní sàárì ọlọ́mà àáfàá wa ní tọ́lọ̀ ń dọ́gbọ́n sọ ń bẹ̀ wọn pé a ti pa nǹkan kan rẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n yẹ ká ti gbọ́ nínú àsíá kí ni nǹkan ọ̀hún ni pé ẹni tára rẹ̀ ọ̀bà yá tó ń ṣe ájì lọ́wọ́ àbẹ́ni tí nǹkan ń ṣe orí ẹ̀ fàhálà kọ̀rọ̀ àṣà ọwọ́ afá orí fàálẹ́ ìfidíyà yóò sàtàn ìtanràn wo ni ọ̀wà san òun ni mẹ́ta tó lọ sọ yóò wà mú kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run wá ń tẹ̀síwájú ọlọ́run ní tó bá wá ṣẹlẹ̀ pé fáyidá àmì ń tún fàmọ́ntàmọ́ táàbí lọ́rùn mọ̀rọ̀ ti ìlàlá hajj fàmọ́sá ìsàrọ̀ mínà láàdì fàmọ́nlámúyẹ jíjí fásiyà mọ̀bálá fàtí àyíṣà mi ò bèèrè hajj àti ìdàrọ̀jà tó tìlíkà aṣọ́rọ̀ tó kàámìlá áyà ìlọ́lọ́ ti kọ́ wa ní mathematics nínú áyà yìí ọlọ́run kọ́ wa ní mathematics simple mathematics ọlọ́run bá kọ́ wa ọ wà nínú àyà táwọn àáfàá máa ń lò pé ìwọ tó o rò pé sáyẹ́ǹsì kan wá láti sánmọ̀ you are kùránì tó ń wò yẹn ó sọ̀rọ̀ sáyẹ́ǹsì lọ́wọ́ sóràtù rahman ọ̀rọ̀ sáyẹ́ǹsì wà ń lọ́wọ́ sóràtù namli lọ́wọ́ sóràtù nali lọ́wọ́ sóràtù lèbákọ́rà ààrẹ látúwá ń kà yìí ọlọ́ndọ́gbọ́n wò pé tá a bá fẹ́ kọ́ ní simple arithmetics nǹkan tí ò lè láàkọ̀ fi kọ́ yẹn from simple to complex kí lọ́lọ́run ọba wá ń kọ́ wa lọ fáyìdá àmì ń tó tọ́ba ti wá di wípé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ kò sí wàhálà mọ́ wọn àdá yín dúró wọn à ní ẹ mọ́ lọ ṣiṣẹ́ ájì fàyídá àmì ń tó àìmínà làágùwì ọlọ́run ọba wá fi yín lọ́kàn balẹ̀ ọ̀tá ò yín dá dúró fàtí múlá ájà wà lórí múrọ́tà ẹ wá pé ájì yín àti múra yín bó ṣe yẹ kẹ́ ẹ ṣe sótìyé bá a ní ìsìn fúnmọ̀ fásọ̀là lọ́wọ́ àzàwàjá ńlá àlùmọ́nà àsìkà fakọ́ bàbá wa sọ́lẹ̀ àlùfèmí wọ́n lọ́lọ́ wa ní tí ọba ti sí wàhálà ẹnìkan kan ọ̀dà yín dúró ọlọ́run wa bẹ̀rẹ̀ àlàyé lórí ibò lẹ́sìn sí ájì ọlọ́run bẹ̀rẹ̀ àlàyé lórí bóòlé kéde o bóòlé ẹ̀sẹ̀ ṣe ájì kí wá ní nǹkan alákọ̀ọ́kọ́ tọ́lọ̀ ń kọ́kọ́ sọ tí ọba ti sí wàhálà àwọn kan ọ̀dà yín dúró àwọn kan ò ní ẹ mọ̀ sí ájì fàmọ́ntàmọ́tà bèlè rúmọ́rọ́tì ìlàlẹ́ ájì fámásítà ìsàrọ̀ mí náà láàbí àti bẹ̀rẹ̀ ìdájọ́ báyìí. ọlọ́run bá ń sọ̀rọ̀ ìkan nínú ájì mẹ́ta òun ni tàmọ́ tó jama kí la pé o kí la pé àtàmọ́ tó la pé o àtàmọ́ tó sórí àtàmọ́ tó ni alálàájì yóò ti kọ́ ṣe ájì nígbà ọba wá parí ájì yóò ti kọ́ ṣe wúmúra tó bá wá parí wúmúra yóò bọ́ aṣọ ìhìrá àmúlẹ̀ yóò bọ́ aṣọ kí ní ilẹ̀ ooru aṣọ ìhìrá tó ti wá bọ́ aṣọ ìhìrá àmúlẹ̀ ó lè máa lo normal life ó lè gé ìkaná ó lè fárun orí tó bá mú ìyàwó ẹ̀ lọ Mákà ó lè gbádùn ìyàwó ẹ̀ gbogbo nǹkan tí ò lè ṣe tó bá ti wá sọ ìhìrám ó lè ṣe yóò máa wá lo normal life yóò máa flẹ́ńjọ káàkiri Mákà tó bá ti wá di on the eight on the kí la o on the eight yóò wà tún aṣọ ìhìrám bí tàmọ́tún yẹn ńlọpọlọpọ alálàájì máa ń ṣe wọ́n kọ́ sí ewu mọ́ra wọ́n bọ́ sọ́ọ́lẹ̀ wọ́n mọ̀ ló normal life wọ́n padà tó gbé ìhẹ̀rọ fún ajì ọlọ́run ọba wá ń ṣàlàyé fún wa kí ni tó wá ń sọ fàmọ́ntàmọ́tàà lèlè ọmọrátì ìlàlẹ̀ hajji fámọ́sítà ọlọ́run níṣẹ́ rẹ̀ tó bá wá já sí wípé ó ṣe wúmúrá níta máa ní pé tó parí sọ ìráàmù lẹ̀ tó fi wá dìgbà ájì tó tó tún aṣọ ìráàmù gbé fàmásítà ìsárò mẹ́nà àjò sẹ́ẹ̀ríwẹ̀ yìí ẹgbọ́ dáadáa o bàbá wa sọ́lẹ̀ àlùfẹ́mí wọ́n ní famana ata bèlòrúmọ́rátì mọ̀tàmọ́tìán ẹnìkan ó umura igbó ó tán lọ́bọ̀ sọ́ọ́lẹ̀ bó ṣe bọ́ sọ́ọ́lẹ̀ ní èsè bí má àhálà ti lè gbogbo ń jẹ́ pé ni fún tí ò lè ṣe pẹ̀lú aṣọ yẹn tó bá ti lè parí umura tọ́yọ sọ wáìtì lọ́rùn ó lè ṣe kú ìlàlẹ̀ hajj àṣẹ ìlábùtì dáì zamani lahaj wàhúwà lìyàwó sàmínú mindele hijja ó tún di ìgbà tí hajj bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹjọ on the eighth dole hijja tọ́jú ara bàbá kújọ́gbọ̀n tí wàhálà jẹ́ ọ̀dọ̀ sí mọ́nà irú ẹni yìí ọlọ́run ní bó ṣe wò ó rí ntọ́ bá ti rọ òun náà lọ́rùn nínú ẹran tá a máa ń pa ọgbọ́dọ̀ pa òun náà pa ẹran ntọ́ bá rọ̀ lọ́rùn nínú ẹran àdáyà òun náà pa ṣùgbọ́n gbà míì àwọn alálàájì kan bẹ wọn àrówó tí wọ́n ìpẹran tọ́ ọ̀bá dẹ̀ pẹran ájì rẹ ní kéèlẹ̀ ìwọ tó ọba ti wá rówó pẹran ọlọ́run jọ ta fún àwọn pẹ̀lú bí nàìjíríà ṣe ọ̀pẹ́rẹ́tì wọ́n ti ń sí owó ẹran yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn alálàájì wọ́n ti ń sí owó ẹran wọ́n ń sí mọ́ owó hajj àwọn ó ti bá yín bọ́ńtẹ́ ẹ̀kẹ́ nídìí ìtòdé ti gbọ́ wa ní báwọn alálàájì mi wọn àbẹ̀wò ọlọ́run ìgbà téèyàn bá kó yẹn hundred lọ lápẹ̀rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wọ́n yọ owó ẹran one fifty thousand one fifty thousand times ìyẹn hundred that is fifteen million fifteen million yẹn ó lè wọ alálàájì mélòó mínísírì tí máa bá ní mójú fẹ́ràn ní Saudi kọ́mọ̀ sanwó bẹ̀ torí pé Saudi mọ̀ pé ìdájọ́ méjì nínú ọ̀pá ẹran báwa tá a wà ní òsì pẹ̀ràn léyà àwọn tó wà ní ájì gbọ́dọ̀ pẹ̀ràn. tàbí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan gbà wẹ̀ tó tọ́ sọ pé àìmọ́bìnrin mi olówó ẹran wọn à lè tọ́rọ́ lọ mọ̀ dájọ́ mi wà ṣùgbọ́n wọ́n tó orí ten million wọn wà ní lówó ẹran à ọlọ́mọ jẹ́ wa ṣùgbọ́n lè ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ẹnìkan bọ́ sanwó ájì ọwọ́ ọlọ́ọ̀ni fàmọ́ ńlá mú yẹ gidi tó orí wọ́pọ̀ ọ̀bà wá rí ẹran tó pa nígbà tá a bá parí iṣẹ́ ájì tá a ju jámúra àkọ́kọ́ ó rí nǹkan tó pa fọ́ọ̀sì yá mùsàlágbàtì àyíláàmì ìrìnlẹ̀ hajj ọgbà wẹ̀ mẹ́ta lásìkò ájì yẹn sórí tọ́lọ̀ wọn bá gbé wáyé ẹni táàrù ọ̀pá mọ́lá problem nìkan tó ráwọn ọjọ́ ọ̀sẹ̀ ájì àwọn ọjọ́ ọ̀sẹ̀ ńlá ni ṣùgbọ́n àwọn nínú àwọn àfọ onípẹ̀ sí wọ́n ní tọ́lọ̀ wọn bá ń sọ ń bẹ̀ wọn wọ́n ní fọ́ọ̀sì yáàmù tàlátà ti àjámí fìlàhájì ọgbàwẹ̀ mẹ́ta nínú oṣù dùlẹ̀hájì pé kọ́sàjẹ́ ní oṣù kejìlá ṣùgbọ́n èyí to fẹ́ rinlẹ̀ jù ọlọ́ àlà mẹ́ta lásìkò ájì wàsápù àti ìdáròdá tún tó o bá wá padà dé nàìjíríà wà á gba méje jọ farabalẹ̀ gbààwẹ̀ mẹ́ta lásìkò ájì ìwọ tó rówó wàsápù àti tún ọmọ Ghana ni tó o bá padà dé Ghana wà á gbá òfin méje ọmọ Ivory Coast ní òróró pẹran wà á gbá òwe mẹ́ta ní àjì wàsápò àti ìlàrọ̀jà tó ìlà Ivory Coast nígbà tó o bá dé ìlú Ivory Coast ọgbà méje ọmọ Amẹ́ríkà ní Amẹ́ríkà ló ti lọ sí àjì ní Saudi Arabia.

màá gba méje tí bá délé àbí tọ́lọ̀ sọ ni pé méje lágbà ní nígbà tó ti gba mẹ́ta ní ájú màá gba mẹ́rin nàìjíríà ọlọ́run wá kọ́ ọ ní simple arithmetic tílíkà aṣọ́rọ̀ fún ká ní látùn ọlọ́run ní olóòdò òkòtò náà máa sì three plus seven ọjọ́ kí ni o tẹ́ẹ̀mì sórí ibi tá a dé lónìí ìbọn fẹ́ kó o dùn mú ọlọ́run ọba òwe ṣàlárò ọlọ́run ọbẹ̀ ìṣẹ́ lẹ́jọ́ òfò tọ́lọ́ bá fẹ́ máa rojọ́ kùránì ọ̀fẹ́ tó ten trillion volumes ta ló wá fẹ́ kà náà wa ọlọ́run tó bá ń sọ̀rọ̀ àwọn tó lọ́pọlọ àwọn tó rí wọn pé àwọn onílàákàyè wà máa yà dákàrú ìlà òun àlùbá àwọn onílàákàyè lọ́lọ́run bá ń bá sọ̀rọ̀ pẹ̀lú tọ́lọ̀ wọn bá sọ yìí àwọn àáfàá nípìnlẹ̀ gbogbo tí ń jẹ́ mathematics inú kùránì ló ti bẹ̀rẹ̀ ìpìlẹ̀ gbogbo ń fẹ́ rí ẹ máa kọ́ ní mathematics ibo ló ti bẹ̀rẹ̀ o inú kùránì ni ọlọ́run ní ẹgbàá mẹ́ta nígbà tẹ̀ ẹ bá wà ní àjò wásàpù àti ìgbà ọjà atún ẹgbàá méjì tẹ̀ ẹ bá délé tìlẹ́kà àṣàrọ̀ kámílà ọlọ́run pé mẹ́wàá ibi tá a àti ìparí àyàwá 96 òun náà láti sàlàyé lọ sọ orí mo sọ pé ọdún yìí ọ̀rọ̀ lábẹ́ sọ ọlọ́run pélé wọn wa ọlọ́run yá máa lọ ájì kẹ̀tíkẹ̀tí kí ní ká tó ń ta nìyà máa ń lamú àlọ́ àbẹ̀rẹ̀ àárọ̀ واتقوا الله واعلموا أن الله شديد العقاب ọlọ́run mọ̀ sí wálé ẹni tí ó jẹ ní ìyá ń ti wá o ibi tá a dúró sí òun lè fi sí o gba mẹ́ta ní ájì ìwọ tó ọba lówó tó fi pẹran gba méje tó ọba dèlù yín three plus seven ọjọ́ mẹ́wàá ọlọ́run ti kọ́ wa ní sẹ́kù àdéfẹ́tì ìsìnbá ọlọ́run yá sórí ìdáyà subhanaka allahumma وسلام على المرسلين والحمد لله رب العالمين